ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وصاحبها في النار أعاذنا الله وأجارنا من النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله أدعو لنا نوجو الله تبارك وتعالى كي لولاوا كديبوكما كربوجو ينيني كشو رمضان للمغوفا إفضو 1435 هجرية إشديدي فاوشو نهو نلمغوتا وشيكم عدو جولاي 2000 and 14 yangini insha Allah karatuwa a daifi suratul hadidi ko aya kalikade ojo kiligudu shaya eke wanka yangini anya kwa na oji aya eke gweje fi suratul hadidi buka Allah ta'ala kakini yawma tara almu'minina walmu'minat أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين يديهم بين أيديهم بأيمانهم بشراكم ليوم جنات تجري من تحتها الأنهار من تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم ذلك هو الفوز العظيم يوم ترى المؤمنين والمؤمنات labarin Allah ta'ala dun wa jami mumini ojo kwani alki aya danuma yadda labarin wa ojalu ki aya danga mi mumini ife ma kan wa ta wa yẹni ọjọ́ kẹyà tẹ̀rọl mú'mìnì na walmú'mìnàtì ọjọ́ kàkà gidẹ́ ẹlẹ́ àmì mú'mìnì àbíbùkẹlẹ àmì mú'mìnì àbíbùbùlẹ yẹsàánúrúhun bẹ́yìn àìdíhìm òfánẹ̀má yà nálùlẹ̀ ọgbámà allahu akbar yẹsàánúrúhun bẹ́yìn àìdíhìm òfánẹ̀má yà nálùlẹ̀ ọgbámà ojú ṣe kàkí ní àmì múmi ni alùkejú máa fánà ọjọ́ ọ̀nà ìwọ́n ọlá fánà múnẹ̀ kọjọ́ adúnmọ́ kí a ń ọlù rẹ̀ tó máa bìdẹ̀. annabi sallallahu alaihi wasallam ayanihi minal mu'mini na man yubi unurahu minal madina ina bogi da mawon fánà ma ba ojiji fánà ya dábẹ̀nẹ̀ kí a kọ madina gbogbo tí gbogbo ma dọ́ka sí aden abiyan wasan'a

يسعى بين أيديهم وبأيمانهم أوجى جماعة فانا لا إمودمغ وبأيمانهم إمانا وبأيمانهم كتبهم أوجى جماعة تو وفان ما غدو مالو لا أوجى جماعة فان دوبا فانا داكلو يقولون takuma aka bayanihi rabbana o ojo ohun duwa eh bi aimanin bushrakum al-yawma jannat na'am labare dawo ngamela kwa dunguma aini labare dawo kiche mengini jannat ma kuma yal jannat tajri min tahti al-anhar ikum ya chalogane annabi sallallahu alaihi wa dabal ki wa kugo abu darda radiyallahu ta'ala anhu man abazarin ijijima magbi hadith gidewa kunu shojo sallallahu alaihi wasallam akinihi unwe chenu judu kuma yaro da ngun ojo na matonu ngun ojo na kunga ci yeda e asira ku yeda dojo na dabal kallahu akawa ogane okatuan mo bi kama watani ya <coughs> ya kini chonko yele uh, eh, maadamu no muturu ma damu nomu toro kuma sujada ma kuma sujada le ma ce kuma ce fala ya safi o ma ni ki won sujada le gba le to du kuma ma cha sujada tane tane ni ma yo jona ma ka kama ne gido yika ne kagu to yi du kale lele to annabi sallallahu alaihi wasallam ainihi ana awwalu man yu'dhanu lahu bi yawm al-qiyamati bis-sujudi

ungo gwa ungo bi unga woto unga hoyi dako ngale maluma unka me paruka ji amaluma gibobo amaluma un paruka ji amune agale ogene ka daka mago agini ihi ola mune gito eneka dihuma yeni ya nabi allah kifa ta'rifu ummataka min bain al-umam sabe ni kichi ke mamaluma ta ola mune anya ta maluma anya te ojo kaka gidei subhanallah mm-hmm. wa nabi sallallahu alaihi wa sallama yanhi to wa arifuhum yu'tawna kutubahum bi aymanihim en ki aje mi mama chika kinihi ma dama mu kuma gota ka dama ba oje je mana gota ka dama yi yenu mun ne chika kinihi wa arifuhum bi simahum fi wujuhihim na ingon na la ujue kama ne de juma na ne du mu mage wa arifuhum bi nurihim yasa bayna aydihim wa dhurriyyatihim ẹ̀wọ̀n mú nẹ̀kùn náà nẹ́dùn mú má bẹ́ẹ̀ náà ìdí ìhìm ọ̀dọ̀rọ̀ yẹ́ ti hìm ma òfánẹ̀ máa lùlẹ̀ ọgbà ma ma máa òfánẹ̀ máa wọ́n dọ́gbà máa lùlẹ̀ òfánẹ̀ atọ́gbà ma ẹlò òyìyí atọ́gbà ẹ̀gbọ́ alhakim hakimun gba hadisi gida yawa ifi mustadrak to hadisi duk makini hakimun gba ifi mustadrak to hadisi yake bukhari kwayi muslim ami hadisi yake kama tono kuma makuwa ya takada man maki hadisi duk kishi hadisi wa mele mamukuwa ifi sahihi mame imuda hadisi ma bujani kuma makuwa kama hadisi ogele ni hakimu to to to to to to ungiringi kwa ifi mustadrak hii umadoa kini mustadrak على إمام البخاري والمسلم بكي مستدرك على الصحيحين قال أني بخاري كأني مسلم كأني مستدرك وجل حديث دوكتني يقاده تالجنا to tudan lama yanihi abu gidai ami mumini amma ba kwa to ma kwa no jona ba ma nu fa ne ogba ma yonyo fa le lenga ma ruga ne ba to bojo taka mela kwa ka ma ginihi me wali ji le bushrakum al yawma weo le jili labare da ho adu mengini jannat aljanna medaba tajri min tahti al anhar aljanna lele o miacha logan aljanna lele khalidina fiha ogbegbele ohun meya chi omole dhalika eh, huwa al fawz al azim aljanna kidai kuma adu dabene ko ka allah aka bi suratu tahrimi yilme luwa ya ke juwa ki akola lugbo chen kama ma aljanna ma ya ojona kuma ya lu fane ma ma fane da litan ma fi rabbana atmim lana nurana waghfir lana innaka ala kulli shay'in qadir alaikum yake mu akuyi mama na yawma yaqulu al munafiqun يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظروا نكتبس من نوركم نكتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا والتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه في رحمة فيه رحمة وظاهره من قبل العذاب abụjọla amabakpa ọla aka aka amabakpa ọla omume ụjọ ya kwala ma adịghị ụcha mimunafiki ama akpegide wụ munafiki maaki munafiki ine duke bo munafiki o maunangishe ogane unanga mi munafiki ajo ogane unama ajo tagma on kama kaviri iki chuchude machachi tama kama nuje mata tamamda kaki munafiki abajo ibo kibewa alu yoyi ene chi munafiki gwe akama ene ke mokongi mai kadokole an ene gwe mo aki je munafi gire elugun ene gwe mo kon ki mai ka do kola munafi ki ka amore abe gane ki aki a se nwa ki ma se wala nwan munafi ki ka amore o ade do ne do do ne kama bi se un ke ba ki dun wali wudu munafi ki ka amare to ba kola munafi ki munafi ki se munafiki ọla méjì kìrẹ́ nifakun i'tiqadiyun dọ́mọ nifakun amaliyun ya dọ́mọ nifakun i'tiqadiyun ilẹ̀ ṣe munafiki munafiki kì náà akida kì á ń kọ̀lá kì á ṣàgúnyà pa ẹ ṣabapa ẹ kọ̀lá kì á ṣàgúnyà munafiki to munafiki le ki munafiki akira le idi ha mabakwa le eno gile ma do ki kafiri ini ki yudule ma do munafiki yani ki yudule tuduki chabakwa ki anwo shagunya abakwa shagunya abakwa mayo aka lenu agunya dini abakwa anwo shi ene kuma do munafiki ikichi munafiki itikadiyun omunewu ohun ṣe ne dúkìá bá níbi ọ̀yọ́ náà ṣẹ́nkú lẹ ní yi na náà bá níbi tẹ́lẹ̀ lẹ́ṣẹ̀ mùnáfìkì rẹ̀ ẹwọ̀n múnẹ̀kú lẹ ní munafiki kò máa wọ́n dọ́ mùnáfìkì mùnáfìkì àkídà ṣí agíní ẹnẹ dúkìá líkàdínì ọjọ́ wà ní kì àwọn ọyọ̀ abaka mu kogu de lika yungu amadu hui tabu kogu betu mabane mata taku kogu ayo ehe muka maka iya melenga shide hiyo eh alaika maka kamema ala melema yama min iya melenga shide hiyo mugu le bane mayo gene ga adu ga kola meleke ya ka hiyo tene duki akola bane uju nshika gini tion kadini ojo awane ba kamuna alla yoyoba edinga abo eneke akọla abalị munafiki munafiki ileba ichiola munafiki ka aki wee munafiki ichiola munafiki ogelere mọnụ munafiki itikadi yuni akida munafiki eduki amdi munafiki akida ami munafiki ogele ngojo akini oga ne una makuma jojo na tama kama kafiri oji mai nifaku itikadi yune tone duki munafiki ki ọ̀la ọjọ́ ya ki majali ẹni ọmọdọ́ kí mọ̀ná sí kí àkídà òmúnẹ̀dẹ̀ òun ṣe akẹ́ kí ma kọ́lọ ọjọ́ ya ìmajali kàkọ́jọ́ kọ̀lá yìí àbẹ̀kí majali kàká níbi kọ̀lá yìí tàkí ẹni òun múdà ní kí gbọ̀lì òun à ní kí lèbọ́ọ̀lì yìí láhíà yẹ́yí wọ́n àkó á lèbọ́ọ̀lọ́ kíkẹ́dẹ́ òòyì ọjọ́ àti afàtíòmí nàbí bá ọdọ̀ kìtàbí ọ̀tẹ́kùfúrú nàbí bá ọdọ̀ tági jẹun ìnọ̀lọ ọjọ́ ìkàmẹ́ agọ́ àkíní mẹ́ ní kígbà ọwọ́ yìí mẹ́ ìyànà lé ìkàmẹ́ akọ̀kún ọwọ́ yìí mẹ́ tó ìdálẹ́ fọmájẹ̀ záwọ̀ mẹ́yẹn fàálù zálíkà ilẹ̀ fíìsìn fi hàyà ti dúnìá ọjọ́ àkẹ́nẹ́ dúkìá

la ta'tadhiru majibulu kuma ko mumi ka kainu ainu ga mata nu kad kafartum ba'da imanikum ainu lakum ta imume du shakafiru bi kuma titi shakwaye mu amma laidu chola munafiki de munafiki akida to ami munafiki yake de shi munafiki akida de ya ni munafiki yake da maki shi munafiki fali nifakun amali to ne yake shi munafiki shi vali ba munafiki le idiha ba kakota

أربع من كان فيه خصلة منهن كان فيه خصلة من النفاق يعني أما أما أما أمال لك أدوم با إن دوكي دكم با إن لا إما كأني ألي منافق ولا كدكم دوم أي أمال لمن كنا فيه كان منافقا خالصا إن دوكي أمال لدكم كلا لدكم منافق جالين للا شيء إن دوكو كويا دكم ali munafiki ohun dẹ́kun rọmọ tọ́kì ni ìdá hadẹ́sá kẹ́zìbà ẹni kì á kọ̀ọ̀lá kì á rè mí òkọ̀lá ń sọ́nà dúkì ọ̀la ka kì á rè mí òkọ̀lá lẹ́kì munafiki dẹ́ tọ́jú gbẹ̀nẹ̀ kẹ́nẹ̀ dúkì èmi rọ̀ adọ́kì munafiki ma du ikide ma du ngune kpara kweke gugide munafiki ngechi ma du na balalen chukwe kirimi ma do ki munafiki chukwe kirimi ama ali kami munafiki chachi ali abale kangi huma kire todo di munafiki chodu ngune piu mjini hmm. eliku tudale mane akini ali ke kigide ali ami ali ami munafiki unwe shire ungu ngwe munafiki no amali ali ami munafiki unwe shire to ibo bi kuma bi ogi gire ba abi muna ami munafi ko lo ogi gire olima ojo ojo ojo adaru nga nile chenki ruma eju ama bi e. e, e, oli juru du ikaka yi bi ikaka yi kidagi yen apa jali egbu se ko agere won dagi eyi won ojo aduba ni wa idha ṣeun kí alkóòrì ṣe máa alkóòrì tú gbọ́gá alkóòrì lẹ́dẹ́dá yẹnu ń wá agomẹ́lẹ̀ agomẹ́lẹ̀ lẹ́kí ó ń wá ẹ̀wọ̀n múnẹ̀ múdu ẹni kí ó ń wá kẹrẹ̀bú ọ̀dàgbà agomẹ́lẹ̀ yìí tògùn dága àpàdàgà àbáyọ ilẹ̀ láhí àyè dága àpá yìí ikọlù mà kọlù yìí aṣọ́gbà ń kọlù akẹ́lẹ́kẹ́ dá ní màṣí ń dá mú un dú kó ń ẹkọ́ tánà mìíràn sọ́yàkì yẹn alkóòrì yìí kò mà ṣe yìí yẹn alkóòrì lẹ́lẹ̀ gbúdù àbẹ̀ àkọ́ ọmọ aṣọ́gbà ń umaya ki machine du kine mo amri adalu amri ko makalu ne so taki jengal kuri mutu to ali ki ci aba yo ki mawo ngoni ba ala mi munafikin shire amon mun gunci munafikin shin tudi ni ge yeje kal kuri gi du gyango ne ngi je mutal kuri le da kira le ne mal kuri etu hu en ge tal kuri etenini kawai ki gwa tal kuri munafikire kudati de bakamatu kijima keruji unge gwari de lahi ya eh, wan chali munafi gere ishali munafi kidomo itan ene ki lutu le jamadu jin ima watan ma kwa bidan al gidaire to munan annabi sallallahu alaihi wasallam ainihi en eh, mun ki madu mi munafiki ge wa idha tumina khan ma mawdun munafiki mun ba ya ci bi jumaja baru mota ya ci bi jumaja 1000 naira madoe 1000 naira lek madoe e eh, ho kan ke madoe mune ene le da gba uche jinga kun ali ami munafiki nge chidomo ali ami munafiki unge chidomo imada ale ne kiji mumini jali kwa kwara mumini to alu kide ku madoa nwule ogole ade ya adungenele chichi 1000 le e ho ka mune adungenele nu yi upitiki duale yi nwule adungenele ide dumisi yengun tọtụtụ leche nke mụ na ijubu maya kwu na-emenwu rue ogenegba agbeleke ifonu madeni oleghịdị abaghị ogen egba agbeleke ifonu madeni omube yi maya lebetụmanụ kwahiri ma mụkọrụkwu na eche turiki danwụ na emi na mụ na onye emi enwu ije nwa bekee na ya kagini mama ọrụ chie nge ebe a unu si omunne kidabili wule ebe a ya kpọkwe egbe anya kpọkwele ita maka ụmụlele enegide ya ngali gị ara emime ihe ya lụgede gwedo ngede mụ tere jide gwe ma akọrọ ala erere ima unu de ta ma abayọi duekwu ule keda anwụ na onye abayọi ele oge wu unyi imi kọlọ ya ìmọ̀ ogbe ohun lẹ́mẹ̀ ime alụkọ ga na enwudeme enwule mụda dịka na awada mụdakwunye m ya rụgide ma mee chenwuke nwule ele ya abụja onwugide unyi maka ede abụja mee gwa abụja maka ele abụja a ya bụ ejumaja tọ agba ọlẹwà àmà abíṣùlù oṣooṣù bụ máa lè kútàkùlì ọgílẹ̀ṣẹ̀ ọgọ́ ìgbàgbélé rẹ̀ṣẹ̀ ohun tọ ìyànibó máa lè lọ́gọ́rẹ̀ lẹ́pọ̀tì ìdọ̀nàta takò ní àálò àbáàdógbò nkúnkọ́màdódò yọ̀dà má ya ka amamiriya amọ́tọ́ amẹ́jọ́ kẹwẹ́ ẹnú pẹ̀lú

Sọ́kọ́ ọ̀nà àmá ìmí òun àlẹ̀ ìnìkè. Ẹgbọ́ ìmí òun àlẹ̀ ìnìkè. Tọ́ gbogbo ìwọ̀n ìlú tàbí agbọ́yọ́ wọn. Àmọ́ ọmọ ẹnẹ́gì ló túlẹ̀ àmọ́ máa ń kí yòkòlò. Màá wá àyàdọ́kọ́ kó ṣọ̀hún má. Àbí èkó màṣà máa gbápa kò máa tẹ́ngé hù má. Ìyá kò lápá má. Àmẹ́tọ́ máa gbéṣẹ́ bàbá bá òun gbòǹgbò. Àbúkà mẹ́ dojú àpò lọ́ngẹ́ tí ya dịgịtụma omemele dịgịtụma gwa ogwo oyi ya ga-anwụ onye ihu onye ihu ma onye akpabeta eude iza tumira khan munafiki de anabi sallallahu alaihi wasallam ainihi zinaki wuji tuni ogwo ojo kwa kucha kaba chi zinake ti kwene onye kwene ukuluwe kwene onye na duje kini eye jina ba lege take nígide egide onwe tọla anụ ya gịnị abịcha awa awa jụkwuru dama ikwo na ọya ya dabata ya oye ikwo na amụmanwụ ebe ma chi ahụ oye oye amụmanwụ ma ye ya oye agịghị mụ itenema tenema ma na-eyi ma ya gịghị mụ oke anana emi ma yụọ ile ana nekele adịghị ụmụ amụta bụ no adamọrọ n'ụmụ ayọkwuru agịghị mụ anagbo nekele adacheti no adamọrọ n'ụmụ adamọmọ amọma gbele n'ụmụ ayịghị hụ agịghị mụ fim abụta bụ kake adụma ibe mgba ma ya anyị inna lillahi wa inna ilaihi raji'un ina ba ne lele ma ina ba ne lele ene dukiya ji na pa abana ne e, e, abana ne okolun abana ne onyun aba adogbeun

finance secretary gine gine du ewa dunga mune ngame kwa de yute ngu ya ne yin ine ne du tiki kwa ka wa ko ngere de yuton ino ho o ka pe kwa bu ngu o go e ko ngade yuton ala tastamilni hadith sahih de hadith akhrajahu muslim ki muslim gbawa ino ho ga la ka kwa du ngu jen wa nabi sallallahu alaihi wasallama taki yenihi fadaraba biyadihi fadaraba bi biyadihi taka ne bi ogun e onna yonye ka ga buzeri uwe ehun ke da ola ke kare innaka dhaifu ene egbo ngeje o la ma gini imani no ni imani iya no iya nu ojo ki ba e o ma e ka se nge ko eti oye ma ba oye ma gifari gboko nkwo oge gwọrọ ebe a tọgụ ma chachi ọmọ tọgụ ọlọla ma ha ihe ma teke juji agbo mune kebere ma lụ ma anya kahe ma ugbo oyi amụna gboko ma kamụ na-eji egbele ma kamụ na-eji kwa igoodo aka mụ na-eji penwudu ma ya ihe omenwu ma asụ raụndụ mee ene ka eji benu keledo ama ya elekpa kebere imekpa kụcha ka ọgọkụ ma awụle ma hin egwu kebere iyi ma ekebere gwa gwa gwa gwa gwa gwa gwa enwu duke ma kwụ maka o ji pa ma okwule ụmụ ma nwọrụ ma kwụtegịta ya gold gị ụmụ aka oji ofe bụ a na ịgala ya chacha alele mmadụ kogwu chekwata ma m ma m ṅụọ odu ugbo enwomemele duo ṅụkọkọ ụma nwa lebọta ekebere ihe to egbe ile ya ma nọfa nọọbe n'eginegi na juene kukeledo amaghị elekwa ụma gwụghị makodo oyi dị lekwe gba

enyi ni yẹn wọlọ yóò ẹdọ lẹ tìyà kàyà ló yìí ọdún ọjọ láwọn tìyà kàyà rẹ yìí kúrẹ́ ní gẹ̀sìkíà wẹ́pù wá ṣòkò gẹ̀sìkí kàdó ẹ̀yà múnẹ̀ ẹnẹ́kì agbádù ètọ́ ẹ̀mà kí ọlá imúkà ìṣí jẹun ní agbádù ètọ́ dáa tó ẹnẹ́kì wọ́n ọlọ́ọ̀gbẹ́ tábà lẹ́yìn dẹ̀ ẹnẹ́kì akúṣẹ̀ kàrà tábà lẹ́bìtì àwọn ṣùgbọ́n ọ̀gá tí wọ́n bá nílẹ̀ òun àbúzẹ́rì rá kàábà ko ne dumomu mea koya abokan mamaka mai koya abokan shi ya koya mea koya ya koya amu na yi yọkwa kúchaka a ma yi kwa kúchaka kwa wà mímẹ̀ aka wáyé amú na iya aka o ma ẹ̀tọ́ ọ̀làkẹ́ ní ẹka kí iṣu ẹ̀ṣì bógi fàríkà bẹ̀tẹ̀mà gbódò ẹni yúndùbí ọmọ jùnádà

ene ge mali mma mo le nba igba duki hayi ma anya cha na iba ihe anya i ole wo ko ka aka de agbolo go abupi ma yimi te mi kere nda ya akola ma o ya me la ngbo yo modadu am te gini chane okuta maro lemi imudoji maro lemi imudoji chimate wo belera belera pa kuchaka ma de ma ma ma ogala ma dịghị ma kpọọ ịdụ nga dịbi yema ya dụa ama mụ dụa anibi sallallahu alaihi wasallam ayni abu zari eh, eh, ke agbola na ehun na ke ire so iwa aka ka e ba chukwa nga ma ne ni no eh ogbogola agbiti ba ama ama ije o e ye wa chakuli yo ire eh ogbogola agbiti cha ama ama ije yi oyikwolo agbiti oyikwolo gwa agbiti eh ekegbe ya je kegbe naanị nke nye nwacha akwụli gị ede amụ ka che edabili gị enu yonga dabili ọnata ọla oke bụ menwu onye ni uwe li tubu amela ayọ ebe okwu nge rụkọ ya amela alụ inye dị hala amele gị ọhụ kụ gị cheta kụ gị chaka te gị ojo gị ma gị ị na-eje chenye nwa ya gị tọ ide alị dadi na nwe weke to yi ụmụ madadi mo ụmụ mfe taghị ya ịda wa nụwa ya onye ya nwunye gifarụ ya ma mọla enwe onye agwụ maka ya a ọyị ama na ebighị oleti gifarụ ewe dabi agwụ bụ gị ede ma bịa ahịa ya iwu ịdabila ịdabila otu yi ha na ya adojechi alama yiri edu ahụ ya eli ete oche emere ama gbanwụ ama maka tụ daa ejitu ya ya gbaa ịchaka ya anya gbaa ya ya aba sallallahu alaihi wasallam da hijira chidiko nke igbo gifar manye bụ aslem tụrụ nkwụtụ ma chiwaji nga bụ amitogwu ole ole kpakpụchaka ma ọlụ ọgwe chineke ụma alụkadinide akadinide ta mụ na ole nwule wayi nwule nwunye gbanwe amụ na ole nwee tagi ma ọlụ ọgwe tí obi nwunwe amụ na-ene yo monyonyo taba n'ebi m nweta medina lụ wone ma akpara ma mụ abịtọ adị medina memeda kaka ma nweta medina anyị

oyeje ka nìkan lẹ ní alejò tó dá níbi sọlá sọlá mi nà gbọdọ àkàjọ yìí ajọ yẹn àṣẹ yìí nínú gbọdọ àkùlùkùmùrà yìí ajọ yẹn àṣẹ yìí àmọ ọmọ akọ àmọ ẹyà máa kó méjì òkòlùkù mẹ ní màá tún mi nínú ojú máa ọyọ ọ̀nà bẹ́ẹ̀ bọ̀dọ́ máa bọ́ ẹ̀yà máa yẹ kí oya oya oya nwụnwa nete abịa na iyi wuha le ka ya ha adị n'iju ka lega ka ya dogile ga maka ni wa ne bidonu cheka bi eju ni da bi wogbo na wazi amu na ya na lo yodo ko yonwa amali ma gini abi abi amu eju be ka bola to ma to le guru ga ko lo ye yo to ko lo ye male mi du gi akola agbon amma cen gwewola ka ma ba erere ma agbaye to da le megan ka mutu gobele ya chala le yin ni aba ge e amoto ebori da bene kuma ni nudu na ba e amoto ebori dabe na kuma nudu omu nubule ya lote eku eku eku igbo ka bukele ju nkwa ma ma anwigbo omu nubule aluto opigolo na kuma yeju kotu nkwa ma ma ọmọ ló bùlá tó gbogbo máa ti píkì òǹkọ́ máa yọ máa ti píkì òǹkọ́ máa yọ máa ti dó ṣẹ́ǹkù máa rà táwọn ẹni dúkìá rà táwọn akíní ọ̀là ikọ̀ mẹ́àlè ẹ̀nà kíkà ń gbogbo máa wọ́n ti píkì ilẹ̀ màkàyò tó ẹ ní òun tá ẹni máa ya tíjà náà mọ́mọ́ àmúna alálẹ̀ rẹ̀ yìí kẹ́ abụta bụ kọma ga achị ene gaki dibe un to niile onwe agbo ma egboghị yoyi to anabi sallallahu alaihi wasallam ayni maktubun ala abwabil jinani maktubun ala babil jannati ma kotal bona aljanna annaki muharramatun ala dayufi kafinu wa aljanna ba ili fongechi ona kele duki chobo kulu jamba e adaba aljanna oya nga chenwu wele ka mechi buena ya me ahi ni buena o kwe na o me nge ngochi o ma ki chole ngo yodu li uhile chaka sigbe ya kwe na kwe yodu ko yowan ipe mi bi ngo pe be gala na o ma ki patangbi iko moji ohun na dun yi to lele amana ma amana ma se yi amoya amana ma se emdoli ma amasịlasị a mụ na ekwuma achọ obi ya ma na ṅụjọdụ ere m owoma ema ṅụọ ma enwechi mụmanụ kena akwa na kena ka ụma enwekwa ikwu ma echi họọ inyo no ya akpọ obi nke ka ụmanụ abịagịnị kena ada m na ụmụ akwụma na aka ụmanụ ema ama na amaduje wee mụọ aka ụmanụ ẹ̀dá wọn ló mọ̀ áka wọ́n má ní ẹ̀mọ́mà nà má ló jẹ́ ṣeun kọ̀wọ̀ má kò má ṣe yìí kò má كما جاء معكم سبحان ربي العظيم subhana rabbi alazim kuma nake uka e tajali aleju bedon ke madurule e mama na maduje kulmade amishamani na mana amune o jamana amo agboyokolo ogbadun gbagoja ka amana de kene duki mama na duje idha tumina khana ene kuma amma ma na dun ki aki be juma ya nabi sallallahu alaihi wasallam ayini munafiki da mu no ab an ki bola ganu Wọ́n, bí kò ní a ṣe gẹ̀rẹ́, ẹ̀rí kọ́ di omi. Thank you.